ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tí ó fìdí kalẹ̀ sí Nàìjíríà ní ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run lónìí yìí a ó máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa a máa kíyèsí àkòrí èyí tí mo pè ní sísinmilé tàbí gbígbẹ́kẹ̀lé ìṣàkóso ìjọba ọlọ́run sísinmilé tàbí gbígbẹ́kẹ̀lé ìṣàkóso ìjọba ọlọ́run. Màá fẹ́ kà fún wa um ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé Ẹ́sítérì Ẹ́sítérì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlá Ẹ́sítérì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wípé nítorí bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá lé àkókò yìí nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn júù yóò dìde láti ibòmíràn wá ṣùgbọ́n ìwọ àti ilé baba rẹ a ó parun ta ni yóò sì mọ̀ bí nítorí irú àkókò báyìí ni ìwọ ṣe dé ìjọba ẹ ké hallelujah ẹ rí ibi tí a kà yẹn ìwé ẹ́sítérì ní oríta kà yẹn la rí pé mọ́dékàì nígbà tó gbọ́ nípa ìgbésẹ̀ búburú tí hámánì gbé láti lè pa gbogbo ìran júù run ní ní ìlú tí wọ́n ti ń ṣe tí wọ́n tí wọ́n kó wọn lẹ́rú sí ní ìlú ní ní ní ìlú tí wọ́n kó wọn lọ ní ìjọba Susani ní ààfin Susani ní ọ̀nà ilẹ̀ India lọ́hùn-ún ẹ̀rí ló ṣe láti wá bá wá wá bá ọmọ rẹ̀ tó jẹ́ mordecai tó jẹ́ mordecai tó jẹ́ ó jẹ́ ọmọ rẹ̀ tó jẹ́ esther tó jẹ́ wòlíì tó jẹ́ ọmọ tó jẹ́ ìyàwó tó jẹ́ ayaba gbogbo wa la mọ ìtàn yìí so ní ẹsẹ̀ ẹ̀kọ́ ẹsẹ̀ kọkànlá yẹn ẹ̀rí ni ó ti ní gbólóhùn yìí ti jáde ṣùgbọ́n èyí tó jẹ́ èyí tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run tí a máa gbọ́ lónìí yìí ẹn tá a bá sọ nípa ọ̀lídé púrímù ọ̀lídé púrímù láàrin àwọn Júù ó jẹ́ èyí tí ẹ pé wọ́n fi ń ṣe àyájọ́ àbí ìrántí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí a kọ sínú ìwé ẹ́sítérì a sì ń ṣe àyájọ́ yìí títí di òní yìí wọ́n máa pín ẹ̀bùn wọ́n máa pín oúnjẹ wọ́n máa gba ọrẹ fún àwọn aláìní àwọn eré wọ́n máa oríṣiríṣi eré ni wọ́n máa ṣe kódà àwọn ọmọ ìwé àwọn àwọn àwọn àwọn ìwé wọ́n máa fún wọn ní àwọn ohun ìṣeré èyí tí a lè pè ní bíi ṣaworo àbí bíi woroworo èyí tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ ìtàn èyí tí ẹ́sítérì ìtàn tó ipa tó kó fún ìgbàlà àwọn ọmọ àwọn èèyàn tí wọ́n bá ti sọ dé orúkọ amani tí wọ́n rí bí èèyàn búburú bí èèyàn burúkú wọ́n á mi ṣaworo yẹn láti lè fi sọ wípé orúkọ burúkú ni tí ó sì gbọdọ̀ parun pẹ̀lú ariwo ni wọ́n á fi ni wọ́n á lu ṣaworo yẹn eléyìí ni a rí ní ẹsẹ̀ ìkeje torí pé námánì hámánì ó jẹ́ ẹni tó yàn láti pa àwọn ènìyàn ọlọ́run run ẹ ṣùgbọ́n ní òní nínú ibi tí a kà yẹn ẹ wípé Esther ìyẹn Ẹ́sítérì ó jẹ́ ó ṣe ìyàlẹ́nu lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó yàlẹ́nu lọ́pọ̀lọpọ̀ wípé òun ò lè àti lórí ọba nígbà tí ọba ò tí ì pé ó jẹ́ ìgbìyànjú láti fi ara rẹ̀ sí ipò tí kò dára ipò tó jẹ́ pé a lè pàdánù láì ní láì ní lè mú tí tí ò sí nǹkan tó máa ti ìdí ẹ̀ jáde ìyẹn ni a rí ní ẹsẹ̀ ìkọkànlá ó ní pé gbogbo àwọn ìránṣẹ́ ọba àti àwọn ènìyàn ìgbèríko ọba lè ó mọ̀ ẹnikẹ́ni pé ẹnikẹ́ni ìbáà ṣe ọkùnrin tàbí obìnrin tí ó bá tọ̀ ọba wá sínú àgbàlá e, ti inú tí a kò bá pè é òfin kan òfin rẹ̀ kan òfin rẹ̀ kan ni kí a pa kí a pa bí kò ṣe irú ẹni tí ọba bá na ọ̀pá aládé wúrà sí òun kì yóò lè yè ṣùgbọ́n a ó a ó ṣùgbọ́n a kọ́ ṣùgbọ́n a kò tí ì pè mí láti wọlé tọ̀ ọba lọ láti ìwọ̀n ọgbọ̀n ọjọ́ yìí wá ẹ̀kẹ́ hallelujah ọ̀ṣọ́ oh, ẹ́stẹ́rì ó lè rí wípé ìgbésẹ̀ burúkú kan ni ó lè já sí ikú tó wọn á kàn kú dànù lásán tí òun bá gbé ìgbésẹ̀ eléyìí sì jẹ́ ó sì jẹ́ ìdánwò eléyìí gan ló jẹ́ ìdánwò ẹ ẹ rí eléyìí gan ló jẹ́ ìdánwò wípé bóyá kò má tiẹ̀ ṣe nǹkan kan ìdánwò ni pé kò má ṣe nǹkan kan nígbà tí àwọn ènìyàn rẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n tí wọ́n fẹ́ pa wọ́n báyìí ìdánwò ni pé kò ń ra gbójú sẹ́gbẹ̀ẹ́ kó má ṣe nǹkan kan kó ń ra mórí nǹkan ọ̀rá tẹ̀ kodò kó tiẹ̀ ìdánwò ni ìdánwò ni wípé kó ṣe bíi pé òun ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ènìyàn jù ìdánwò ni ìdánwò ni wípé kó ń ra dúró kó yọra ẹ̀fọ́ dá kó lè kó nìkan kó lè wà ní àlàáfíà ìdánwò ni ṣùgbọ́n a lè rí i pé Mordecai ó ràn lọ́wọ́ láti lè rí bí àwọn irú ìgbésẹ̀ búburú àbí irú èèyàn bẹ́ẹ̀ bó ṣe lè burú gbogbo àwọn ohun tó jẹ́ ọṣẹ́ àbí ohun tó jẹ́ ìbànújẹ́ àbí ohun tó jẹ́ tó jẹ́ ìparun èyí tó jẹ́ pé ó so mọ́ ewu tó so mọ́ irú ìpinnu wípé àbí irú ìdánwò wípé kó má ṣe nǹkan kan àbí kó tẹrí ara ẹ̀ ba àbí kó tiẹ̀ yan àwọn èèyàn yẹn nípọ̀sí àbí kó nìkan kó ra wà ní àlàáfíà ẹ rí ọlọ́run lo mọ́dékàì láti lè ràn létí láti lè ràn lọ́wọ́ láti lè ràn ẹ́stérì lọ́wọ́ wípé ó nílò àti dìde kí Ọlọ́run kó lè lò ó láti lè gba àwọn ènìyàn là àwọn ènìyàn rẹ̀ là. Ẹ rí ẹ rí pé ìdákẹ́ rẹ̀ ìbá mú ìdájọ́ wá sí orí rẹ̀ àti sí orí àwọn ẹbí rẹ̀. Eléyìí la rí ní ẹsẹ̀ kẹrìnlá ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹrìnlá. Ẹ pé nígbà tí Ẹ́sítérì tí a ti fi sí ipò tó yẹ pé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ yàn ló sì fi sípò irú ipò tó wà yẹn ní àkókò yẹn gangan eléyìí ń tọ́ka sí ìṣàkóso ìjọba ọlọ́run mo fẹ́ kí ìwọ tó ń gbọ́ mi kó mọ̀ wípé ibi tó wà yẹn kì í ṣe agbára ẹ ló fi débẹ̀ ọlọ́run ló fi ẹ́ síbẹ̀ o nǹkan tó jẹ́ yẹn ọlọ́run ló ní kó jẹ ní àkókò tó ní àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dá nínú agbára nínú ọgbọ́n nínú ìṣeféfe wọn ṣùgbọ́n wọn ò lè dá ẹ́stérì ní ní ẹ rí i pé mọ́dékàì ó rán ẹ́stérì létí láti mọ̀ wípé ọlọ́run ló fi sí ipò tó wà yẹn ní àkókò yẹn ẹ rí ìwọ tó wà tó ń gbọ́ mi àkókò tó wà mo sọ fún ẹ pé ibi tó wà yẹn ní àkókò yìí bọ́lọ́run ṣe fi ẹ́ síbi kan láti lè kéde orúkọ rẹ̀ láti lè jẹ́rìí sí orúkọ rẹ̀ láti lè jẹ́rìí ìwàláàyè rẹ̀ láti lè jẹ́rìí láti lè jẹ́rìí ìpolongo ìwàláàyè Kristi láti lè sọ nípa ikú àtàjínde Kristi gbogbo ara Ọlọ́run fi sí ipò kọ̀ọ̀kan ẹ̀rí láti lè ṣe eléyìí pàápàá nírú àkókò bíi eléyìí ṣùgbọ́n ìpinnu kan ni pé bí ìdánwò yìí ṣe wá láti dákẹ́ ṣé a ó dákẹ́ ni àbí a ó fọhùn nígbà tí Ẹ́sítérì tí ó ní ìdojúkọ láti lè dákẹ́ Ẹ́sítérì kúkú yàn ó yàn láti ní ìgboyà láti ní ìgbàgbọ́ lórí wípé kó ní ìbẹ̀rù pẹ̀lú ìgboyà ńlá ẹ̀rí pé obìnrin yìí ó gbé ìgbésẹ̀ ó fojú di ikú bẹ́ẹ̀ ni ó tọ ọba lọ ó tọ ọba lọ ní ní nítorí àwọn ènìyàn rẹ̀ ẹ̀rí ààwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta bíbélì sọ ní ìwé mátì orí kẹfà mátì orí kẹsà ẹfà ẹsẹ̀ kẹrìndínní ogún sí ẹsẹ̀ kejìdínní ogún wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣeé ṣe bí kò ṣe nípasẹ̀ àwọn àdúrà nípasẹ̀ àdúrà ti ààwẹ̀ ẹ̀rí pé àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ìpalẹ̀mọ́ nípa ti ẹ̀mí kí àwọn eléyìí kó ṣeé ṣe amani ẹsteri ó palẹ̀mọ́ ó pè fún àwẹ̀ àtàdúrà àwọn ènìyàn rẹ̀ ó pinnu ó lọ bá ọba ẹ̀rí ní susani ó lọ bá ọba ohun tó sọ náà ni wípé tí òun bá parí tí òun bá kú òun kú tí òun bá ṣègbé òun ṣègbé eléyìí ò sọ nípa wípé bóyá kó kàn mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ wípé kó nǹkan para òun dànù rárá bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n eléyìí ló ń tọ́ka sí wípé ó ní ìgbẹ́kẹ̀lé àti ìsinmi lé ọlọ́run ìfẹ́ àti ọlọ́run tó ní gbogbo ìṣàkóso ayé àti ọ̀run lọ́wọ́ ẹ̀rí wípé obìnrin yìí ó mọ̀ ó mọ̀ wípé àwọn àti àwọn ènìyàn òun wọ́n wà ní ọwọ́ ọlọ́run lábẹ́ ààbò tó jẹ́ pé ó dájú tí ó sì lágbára eléyìí kò sọ wípé ó mọ ohun tó máa ṣẹlẹ̀ níparí gbogbo gbogbo ìgbẹ́kẹ̀lé ẹ̀yẹn kò sọ wípé ah tó bá ti ṣe eléyìí ah ọba ò lè ṣe nǹkan kan irọ́ ṣùgbọ́n bíi dáníẹ́lì àti bíi àwọn ọ̀rẹ́ dáníẹ́lì ni tó yẹ pé wọ́n mọ̀ wípé ohunkóhun tí ìbá àṣẹlẹ̀ ọlọ́run jẹ́ olóòótọ́ ọlọ́run gbogbo tó máa já sí ó wà ní ọwọ́ ọlọ́run tí wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ yìí àrí ilé inú ìwé dáníẹ́lì orí ìkẹta ẹsẹ̀ ìkejì dín ní ogún sí ẹsẹ̀ ogún ẹ̀rí wọ́n dúró tandi wọ́n láwọn onítẹríba fún ọba bí ọlọ́run òun ló lè gba wọn tí ọlọ́run bá tiẹ̀ gba wọn pàápàá àwọn onítẹríba fún èrè ọba ẹ̀rí irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ni ẹ́sítérì ní tó fi lọ́ọ́ bá ọba ẹ̀rí a lè kíyèsí látinú ìtàn látinú ọ̀rọ̀ tí a ti sọ bí ẹ́sítérì bó ṣe lòdì sí ìdánwò bí ó ṣe pè fún e, àwọn àwọn àwọn oore ọ̀fẹ́ àti àwọn ẹ̀bùn àti àwọn ohun tí ọlọ́run lè ṣe nípa ìgbàgbọ́ pẹ̀lú ìgboyà àti àdúrà ẹ rí i pé kò tẹríba ṣùgbọ́n lòdì sí pé kò tẹríba kí ó sì darapọ̀ pẹ̀lú ayé àbí kó darapọ̀ àbí kó ra kó tẹ̀ sí ìdánwò ẹ̀rí lòdì sí eléyìí ó borí gbogbo àwọn ìdánwò ó borí gbogbo gbogbo gbogbo gbogbo ìbẹ̀rù ó borí gbogbo ẹ̀mí nìkan àbí ẹ̀mí ẹ̀mí tara ẹni ó borí gbogbo eléyìí bẹ́ẹ̀ ni ó sì ṣẹ́gun lórí gbogbo ìdánwò èyí tí ó wá òun náà ní wípé ó dúró láti fi ara ẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó lè dìde láti gba àwọn ènìyàn rẹ̀ là ìwọ tí ò ń gbọ́ mi ìdánwò wo ni ìwọ náà ń dojúkọ tó o rò pé ó lè gbẹ̀mí rẹ tó o rò pé ó lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ o rò pé ó lè gbà láfíà ẹ tó fi wá ń dojú ti ọlọ́run tí o fi ń tó fi ń jẹ́ kí orúkọ ọlọ́run kó máa ní ìjákulẹ̀ níwájú gbogbo èèyàn bíbélì sọnù ìwé sáàmù ó lèmi yóò máa kọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà rẹ ó ní àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ ǹjẹ́ èmi àti ìwọ ǹjẹ́ a lè dúró bíi ẹ́stérì láti lè sinmi lé ìṣàkóso àti ìjọba ọlọ́run wípé a ó dúró ti ọ̀rọ̀ ọlọ́run wípé a ó dúró ti orúkọ ọlọ́run wípé a ó dúró dìde lòdì sí gbogbo ìdánwò nígbà tí ìdánwò bá ń bẹ̀ wá tó bá ń rọ̀ wá tó bá rí tá a bá rò pé ó dára láti dákẹ́ láti lòdì sí ọlọ́run àbí láti má lè forúkọ ọlọ́run hàn á láti yàn irú èèyàn ti dá tí Ẹ́sítérì tó yàn wípé tí òun bá ṣègbé òun ṣègbé a sì rí pé ní ìgbẹ̀yìn gbẹ́yìn Ẹ́sítérì ò ṣègbé orúkọ ọlọ́run ó sì di gbígbéga ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ ká mo pè ọ́ níjà lónìí kí ni ìwọ náà ń là kọjá bí ìdánwò kí ló wà níwájú ẹ̀ bí ìdánwò dúró tiri sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run gbígbèsè akin dúró pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run sì ní já òkulẹ̀ àti nípasẹ̀ bẹ́ẹ̀ orúkọ ọlọ́run yóò sì di àyìn lógo ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wàwá dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin lẹ gba àwọn ènìyàn júù là nípasẹ̀ ìgboyà àti ìpinnu obìnrin kan ṣoṣo èyí pè ní ẹ́stérì ẹ fún àwa náà Olúwa ní ìgboyà nípasẹ̀ àdúrà àti nípa fún ìgbàlá wa àwọn ènìyàn wa àti fún ìgbàlá gbogbo àwọn tí wọ́n ti mọ Jésù Kristi ní agbègbè wa ẹ fún wa ní ìgbàlá ẹ fún wa ní oore ọ̀fẹ́ ìgboyà láti lè dúró láti lè gba àwọn èèyàn wọ̀nyí là nípa sísọ ọ̀rọ̀ Ọlọ́run nípa wíwàásù nípa fífi ìfẹ́ hàn àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín tí o bá fẹ́ pè mí o lè pè mí sórí aago plus two three four five seven seven eight nine five four ní orúkọ jésù ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.